Ah, <laughs> ìdùnnú ni mo bá wọlé ọlọ́ọ̀bà mi ń gbọ́ ìdùnnú ayọ̀ bẹ́ẹ̀ ni ni mo bá wọnú stúdíò mo ṣe wà yìí torí pé ah, tí ẹ̀ bá rí i tó bá dáa tá a bá rí i tó dáa tá a bá rọ́mọ tó dáa ẹ jẹ́ ká sọ pé àrọ́mọ tó dáa bẹ́ẹ̀ ni ẹni tí mo sọ yóò sọ wọn kékeré o wọn kì í sọ wọn kékeré bẹ́ẹ̀ sí lọ́wọ́ àwọn òbí wa kò sí bá a ṣe lè dàgbà tó ọmọ náà la sì jẹ́ ọmọ rere náà la sì jẹ́ gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lápapọ̀ mo kí mo á mo kí yín kú oríire mo kí yín kú oríire wípé ẹ bí ọmọ rere ẹ bí ọmọ alálùbáríkà ẹ bí ọmọ tó ṣeé fi tọrọ ọmọ ẹ bí ọmọ tó ṣeé fi yangàn <laughs> ẹ bí ọmọ tí a ń pè ní olú ọmọ ẹbí ọmọ tí a ń pè ní ah! gbòógì ọmọ bẹ́ẹ̀ ni ló jẹ́ kí n máa kí torí wípé ah! kí n tó dá orúkọ ẹni yẹn torí wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ nílùú ah! tó nǹkan tó jẹ́ wípé gbogbo ìlú gbọ́dọ̀ dìde sí kí wọ́n jà sí tá a bá wá rí àwọn ọmọ tó tọ́mọ bẹ́ẹ̀ ni tó jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ gangan ọmọ tó ṣe gbẹ́kẹ̀lé ọmọ tó ṣe fẹ̀yìntì ọmọ tó ṣe fi tọrọ ọmọ <laughs> àgbàlagbà rẹ tí mo sọ yìí sọ kékeré o bẹ́ẹ̀ lójú àwọn òbí wa lójú àwọn ọba lójú àwọn ìjòyè ọmọ ẹlẹ́nìyẹn sì jẹ́ bẹ́ẹ̀ ni Malam Subai <laughs> Muhammed <laughs> mo bá yín dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ lápapọ̀ gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ nílé lóko lẹ́yìn odi ọba yẹn dúpẹ́ pípẹ́ bí ọmọ gidi ẹ bí ọmọ aláàánú ọmọ tó ní omijé lójú ní tí wọ́n mìíràn ni pé ọmọ tó láàánú lójú tó ní àánú tó jẹ́ pé títí kankan bá tí àbùkù bá fẹ́ ta lu ìlú rẹ̀ ẹ jẹ́ ká mú nílùú lápapọ̀ tí àbùkù ẹ̀gbin tó bá fẹ́ ta lu ìlú ẹ̀ tàbí tó ta lu ìlú ẹ̀ ọmọ tó ṣe é fi yangàn tí ó dúró tán wípé yes àbùkù yóò ń gbọdọ̀ gbọ́n àbùkù yóò ní talé ìlú tòun bẹ́ẹ̀ ni wọ́n lè kó lù tòun lẹ́rú o wàá gbé kinní bí mò ń nawọ́ sí ẹ ah, lọ gbé kinní bẹ̀ yẹn orí pé mò ń ṣe fíìmù lọ́wọ́ ni. nígbà tí fún yàn sáà nígbà mi ò wọlé lọ gbó tí mo tó fẹ́ gbé gbowó dání ti stop fi wọn. no mẹ́ta náà ni o. mo kí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ah! <laughs> gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ nílé ni lóko ni lẹ́yìn odi ni gbogbo bíkíbi táwọn Ògbómọ̀ṣọ́ bá wà bẹ́ẹ̀ ni ọbẹ̀ látòrí bàbá wa ọba wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ ọba Ghandi ọ̀rùnmọ̀ <laughs> gẹ́gẹ́ ah, bàbá ẹ ń lórí oyè yìí pẹ́ ẹ pẹ́ lórí oyè yìí ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ dàgbà ẹ dògbó. ẹ ẹ ní dàgbà yẹyẹ ẹ fọwọ́ pawó ẹ fòrìgẹ ẹ fèrìgì tóbi bẹ́ẹ̀ ni adé apẹ́ lórí kánni kése ìrùkẹ́ apẹ́ lọ́wọ́ kése ọba jẹ ah! <laughs> mo kí gbogbo ẹ̀yin ìjòyè láàrin ìlú pátápátá mo wá kí gbogbo aráàlú lápapọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ní fẹ̀sìn kankan bẹ̀rẹ̀ gbogbo aráàlú mo kó papọ̀. àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin àtàwọn bàbá wa àtàwọn mọmọ wa ah, mọmọ wa mọmọ wa kì í jù lórí pé àwọn mọmọ wa ń ṣe bẹbẹ wọ́n ń gbìyànjú àwọn náà ń tọ́jú àwọn bàbá wa tí bí Ògbómọ̀ṣọ́ fi ṣe é dùn owó tó ṣe é dùn orí tí gbogbo bàbá wa dùn àwọn ọmọ wa dùn wò bẹ́ẹ̀ ni ẹ pẹ́ lórí oyè bàbá wa ẹ ní dàgbà yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni ẹ ní dẹnilẹ̀ àti òní tálẹ́nu yẹn <laughs> ẹ bí ọmọ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ bí ọmọ gidi ọmọ rere ọmọ tó ṣe fi tọrọ ọmọ ọmọ tó ṣe fi yan gan Malam Subai Muhammed ọlá yóò ní bàjẹ́ ṣe é rí ẹ má yẹ kí n tàn yín gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹ má yẹ kí n tàn yín ẹ má yẹ kí n tàn yín Ọlọ́run fún yín lọ́mọ gidi bàbá yìí mi mọ̀ wọ́n rí rárá mo fi adnab Muhammad sallallahu alaihi wasallam mi rí bàbá yìí rí mi rí wọn rí lójú mi rí wọn rí lójú rárá mi ì mọ̀ wọ́n rí rárá mi ì pàdé wọn rí mi wàá mọ̀ bóyá wọ́n mọ̀ mí omi ìtẹ̀lé òkú ẹni mọ̀ mí gbogbo ibi mo wà á sáré pàdé ni bọ̀ bàbá yìí ṣe bẹbẹ bàbá yìí ṣe bẹbẹ ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bàbá yìí ṣe bẹbẹ lọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ìdí tí mo fi sọ pé wọ́n ń ṣe bẹbẹ ó pọ̀ ọmọ aṣọ ẹyọ kan àbí méjì nínú rẹ̀ kí n tó máa bá ọ̀rọ̀ lọ kí n tó máa bá ọ̀rọ̀ lọ mo kọ́ ṣàdúrà fún Malam Subair Muhammed gbogbo ọkàn mi mo fi ṣàdúrà fún yín ọlọ́run ọba á wà pẹ̀lú yín ọlọ́run bá máa dúró tì yín dídúró yín bíbẹ̀rẹ̀ yín gbogbo tẹ̀ ń bá ṣe ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run á dúró tì yín tán kò ní fi ń ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni kò ní sọ yín dìdàkudà àlàáfíà ara yín kò ní gbà á awa wá fún yín ní búrùjí òyìn àsìkí ńláńlá tí yẹn fi lulẹ̀ tí yẹn fi lógbà ẹ̀sìn ti rọ̀ yín lọ́rùn yóò lọ́wọ́ tún afẹ́sìn rọ̀ jù báyìí lóye gẹ́ẹ̀ torí nǹkan yẹn pọ̀ lábọ́jù a ìmọ̀ ọgbọ́n làákàyè òye tọ́lọ́run fún yín lọ́wọ́ bá kò ní gbà á túbọ̀ máa lékún lékún lékún sí ni bàbá yìí ń gbìyànjú bàbá yìí ń try bàbá yìí ń try mi ì mọ̀ rí rárá mi ì dẹ̀wọ́jú rere wọn mi ìwójú rere lọ́wọ́ ẹnìkan kan tí bá ti ń wà àwọn fídíòs mi bọ̀ látẹ̀yìn sí máa ń sọ̀rọ̀ mi ìwójú rere lọ́dọ̀ anybody mi ìwá ojú rere èèyàn ojú rere ọlọ́run ni mò ń wá bọ́tẹ́dà bá ṣe rere ẹ̀jẹ̀ ká yìn kó ṣe rere tẹ́dà bá ṣe ọlọ́run bá nìkan ló lè ṣe tán bẹ́ẹ̀ ni ọlọ́run bá nìkan lọ́ba tó jẹ́ pé ah, ọlá ẹ̀ pọ̀ ó bù háyà ó bù háyà bàbá yìí gbìyànjú bàbá yìí try. ó ń try nínú ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn tẹ́ ẹ rí ah, nítorí like bàbá ẹ̀ jẹ́ kí n ẹyọ kan ẹ kí n sọ nǹkan ẹyọ kan tó yẹ kí n gba ti Malam Zubairu Mohammed tí mi bá ṣe mistake orúkọ yẹn dákun tí mo wá mistake ẹ dáríjì mi gbogbo ọ̀nà <laughs> ẹ dáríjì mi ẹ wo tọ́lọ́ ọmọ mi lára but tí bá ṣe mistake bá mi gbà mo ṣàkíyèsí nínú ọ̀rọ̀ táwọn bàbá yìí máa ń sọ mo ṣàkíyèsí nínú àwọn ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ pàtàkì tí bàbá yìí máa ń gbé kalẹ̀ gbogbo ọ̀rọ̀ bàbá yìí ló ní wait ló ní kìmí ló ní òrìn gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ti máa ń gbọ́ ti máa ń wò gbogbo ọ̀rọ̀ wọn ló nítumọ̀ gbogbo ọ̀rọ̀ wọn ló ní wait bàbá yìí ń sọ nípa ọ̀rọ̀ lèmọ́mù Ògbómọ̀ṣọ́ nípa ilé ayé lára nípa Ṣọ̀ún nípa Ògbómọ̀ṣọ́ gbogbogbò bẹ́ẹ̀ ni wọ́n ń sọ ọ̀nà tí wọ́n ń gbà sọ ni wípé àgẹ́ báwọn ní àwọn ń dìtẹ́ anybody o àwọn ò dìtẹ́ nìkankan àwọn ò dìtẹ́ ilé ayé lára àwọn ò dìtẹ́ lèmọ́mù Ògbómọ̀ṣọ́ àwọn ò dìtẹ́ ọba àwọn ò dìtẹ́ ẹnìkankan àwọn ò sì lẹ́nìbọ̀dì nú pàtàkì jùlọ lèmọ́mù àgbà Imam Yunus Taliat páwọn ò bínú ẹ̀ rárá ń gbogbo ọ̀nà ṣùgbọ́n ohun táwọn ń jà fún ni ẹ̀tọ́ òdodo làwọn wà lílélé lórí ẹ̀tọ́ tó jẹ́ tẹlẹ́tọ̀ọ́ kí Imam Yunus Taliat kó gbẹ̀tọ́ fáwọn tó lẹ́tọ̀ọ́ kìí sóun ló tọ́ sí àwọn òfin ṣe kìí ta rẹ̀ rárá bí mo ṣe ń wo bàbá ẹ̀ tó pé bí wọ́n ṣe fojú wò ó sunday róòtọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé eh, imam yunus stanley àgbọ́bá ni oyè yẹn bàbá yẹn máa takulé ayé lára yes èmi ti rí inú wa bàbá yìí mo ti rí inú ṣe sí wọn mo ti rí òtítọ́ ni bàbá yìí gbẹ́sẹ̀ lé lórí orí òtítọ́ bàbá yìí wà ẹni tó náà bá ti wá tan ìmọ́lẹ̀ òtítọ́ sí tó ti rí àárín yẹn tó ti rí everything then pàtàkì jùlọ lẹ́lẹ́kejì ni wípé wọ́n fẹ́ fi ogun wọ́n fẹ́ fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín gbógun wọlé Yorùbá wọ́n fẹ́ lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín nípasẹ̀ ẹ̀sìn nípasẹ̀ tí ọ̀jẹ́ tiẹ̀ tó lọ gbà lágídí tó fọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín tó fi gbà á táwọn olóhùn wa ti já sí pé nǹkan wa lélẹ̀ tẹ́ fẹ́ gbà padà ìyẹn opportunity yẹn àǹfààní yẹn wọ́n fẹ́ lò láti fi gbógun wọlé Yorùbá kan wá fi Ògbómọ̀ṣọ́ gangan ṣe base gẹ́gẹ́ bí bàbá yìí ṣe ń sọ ló jẹ́ kémi wò dáadáa because mo ń tẹ̀lé àwọn fídíòs tí wọ́n ń ṣe mo dẹ̀ ń gbọ́rọ̀ ẹnu bàbá yìí mo ń gbọ́rọ̀ ẹnu wọn àwọn kókó ọ̀rọ̀ tí wọ́n ń fà jáde bàbá yìí máa ń sọ̀rọ̀ máa ń fẹ̀rí sí i tán bá sọ̀rọ̀ wá ní kan bí lágbájá tán bá sọ̀rọ̀ wá ní kan bí tàmẹ̀dò tán bá sọ̀rọ̀ lọ wá ní kan ṣèwádìí níbi báyìí tán bá sọ̀rọ̀ lọ wá ní ẹ béèrè lọ́wọ́ ẹni báyìí ó wà láyé ẹni tó bá ń sọ̀rọ̀ síwájú tó ń sọ sẹ́gbẹ̀ẹ́ tó ń sọ sọ́tò tó ń sọ sẹ́fìwéà tó dẹ̀ ń fẹ̀rí múlẹ̀ wípé àwọn tóun sọ yìí o wọ́n sì wà láyé ẹ lọ ṣèwádìí ibẹ̀ mo ti gba ti bàbá yìí o wàláhì tàlà ẹ̀ mo fi àná Muhammad mo fi ṣe rí títóbi ọlọ́run bá mo fi ṣe búra mi mọ bàbá yìí rí lójú mi mọ̀ wọ́n rí mi rí wọ́n rí lẹ́yìn pé mo máa ń wò wọ́n lórí screen mo gba ti bàbá yìí fòótọ́ yáà mo dúró ti bàbá yìí tán mo dúró tì wọ́n ní digbidigbi pẹ̀lú òótọ́ ọ̀nù tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ni kò sí nǹkan méjì tó lè fún ẹ̀dá nífọ̀kànbalẹ̀ ju kéèyàn sọ òtítọ́ kó sọ òdodo bí nǹkan bá ṣe rí bóun bá ṣe fojú rí pó rí tọ́lọ́run fi hàn án kó sọ gédégbé kó má gbè lẹ́yìn anybody bí mo dẹ̀ ṣe wo bàbá ìyá mi rò pé tiẹ̀ gbé ilé ìbéèsì lórí owó òtítọ́ ló ta tẹnumọ́ òtítọ́ pọ́nbélé yìí náà ni mo fi kí gbogbo ògbómọ̀ sọ áá àwọn tó kí lẹ́ẹ̀kan sí ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire ọmọ alálùbáríkà tẹ bí lógbómọ̀ṣọ́ ẹni fojú sunkún malam suhaib mohammed asubair mohammed yá ẹni fojú sunkún wọn wọn ní kú ní kékeré wọn á dàgbà wọn á dògbò wọn á fọwọ́ pawó wọn á fèrègì jóbi ọlọ́run á ṣe búrìdì fún ọlọ́run á fi wọ́n lọ́kàn balẹ̀ ju bẹ́ẹ̀ tó ṣe wà yẹn lọ bàbá yẹn ń gbìyànjú bàbá yẹn ń gbìyànjú tírú àwọn eléyìí bá wà tá ń pọ̀ nàìjíríà lórílẹ̀‐èdè tá a wà yìí orílẹ̀‐èdè yìí máa dáa jù báyìí lọ orílẹ̀‐èdè yìí máa dáa jù báyìí lọ ẹ jẹ́ ká kọ́sẹ̀ bàbá yìí olótìtọ́ olódodo ni ẹ jẹ́ ká kọ́sẹ̀ rẹ̀ ah! ẹ jẹ́ ká máa gbàdúrà fún bàbá yìí àdúrà tẹ̀ ti gbára ẹ̀ ẹ gbàgbé ẹ̀ mo fi àná Muhammad títóbi ọlọ́ba mo fi ṣèbúra ẹ̀dá tó bá ń hùwà rere tó ń jà fún ọ̀pọ̀ èèyàn Ah, alágbà ẹni tó ń jà fún ọ̀pọ̀ èèyàn tó ń jà fún odidi ìlú tó ń jà fún odidi tẹ́rítírì láì ṣe pé ó ń ṣe torí owó láì ṣe pé ó ń ṣe torí kò ní lókìkí láì ṣe pé ó ń ṣe torí pé kí kí kí gbogbo èèyàn lè máa pa òun lé tó ń ṣe nítorí ọlọ́run torí àná Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe torí ọjọ́ kẹyìn ah! bí èèyàn bá rò tọrọ tí ò bá sọ nǹkan ńlá ni o tí ọlọ́run bá ṣí òótọ́ ọ̀rọ̀ tó fi hàn yàn tó jẹ́ pé inú òótọ́ ọ̀rọ̀ téèyàn ń sọ yẹn lọ́rọ̀ fi máa lójútùú nínú òótọ́ ọ̀rọ̀ tí ọlọ́run fi hàn yàn látòkèdélẹ̀ inú òótọ́ ọ̀rọ̀ téèyàn ń sọ yẹn ni gbogbo ń tọ́ dàrú ti máa tò gbogbo àwọn tẹ́lẹ̀ òye tẹ́lẹ̀ ibẹ̀ ló ti máa yé wọn gbogbo àwọn tó jẹ́ pé ó ti dúró ní wrong side orí ibo tí ò dáa tí wọn ò mọ̀ àtẹ́rò kórè òtítọ́ làwọn wà ṣùgbọ́n ẹni tọ́lọ́run fi òtítọ́ àtòdodo yìí hàn tọ́wọ́ akọ̀ tó fi pamọ́ tí ò sọ ìyá rẹ̀ kọjá bẹ́ẹ̀ lọ́rùn torí wípé ọ̀pọ̀lọpọ̀ tó tò sí wrong side nígbà míì níbi tí ò yẹ kí wọ́n tò sí ọ̀pọ̀lọpọ̀ míì lè máa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa mọ̀ rárá o mo fi ọlọ́mọ mo fi ṣèrí a máa jà lórí ẹ̀bi adẹ́rùkún wà lórí ààrẹ a tẹ̀lé ẹni tó jẹ̀bi adẹ́bìlì pé ẹni tó dára tó tó tó láre ló ń tẹ̀lé kò yẹ yín bẹ́ẹ̀ kò dẹ̀ lẹ́bi ìdí tí mo fi sọ pé ẹni yóò lẹ́bi ni wípé ọlọ́run ò sí gàgà òtítọ́ ní tó ń ṣẹlẹ̀ kó fi hàn rú ẹni bẹ́ẹ̀ ẹ tó ń ṣẹlẹ̀ ń pàtàkì kókó ọ̀rọ̀ ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ gangan ọlọ́run ò sí gàgà rẹ̀ kó fi hàn àwọn míì àwọn míì ń gbèjà lọ́tún wọ́n ń gbèjà lọ́sì tẹ bá wádìí dáadáa wà láì kò ń ṣèbí kò ń ṣe ẹ̀bi ẹlòmíì torí wípé bó ṣe rí ẹlòmíì fi tò lẹ́yìn ẹni tó tòsí bẹ́ẹ̀ lómi ṣe rí ló ṣe tò lẹ́yìn ẹni tó tòsí bọ̀tẹ́ni tó lọ́rùn fi òtítọ́ hàn tó fi òdodo hàn tó wá kọ̀ tí ò sọ síta ó ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣìnà mo fi ọlọ́ba mo fi ṣẹ̀rí ó ti ó ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú gbó ẹlòmíín tò lẹ́yìn onírọ́ tẹ́ pé kó mọ̀ ó bìlí ìpolóòótọ́ ni bẹ́ẹ̀ ni ẹlòmíín fẹ́ tò lẹ́yìn onírọ́ tómi sékílè tò lẹ́yìn olóòótọ́ ṣẹgbẹ́ kò jọra wọn ṣùgbọ́n tọ́nà bá wá fòótọ́ gbogbo ọ̀rọ̀ yìí hàn látòkè délẹ̀ tóun á kọ̀ tó wá dákẹ́ tó tó gbé ẹ̀rù sínú tẹ́rù ń bà tẹ́rù kú ń bà ìlà ìlà ìlàlá Muhammadu rasulillah sallallahu alaihi tí ẹ̀rù ikú ikú tẹ́rù ikú wá ń bà á tí ọ̀wá lè sòótọ́ tẹ́rù ikú ń bà tàbí tí wọ́n gbowó ńláńlá fún un níkọ̀rọ̀ tàbí tí wọ́n fún un láwọn promises wípé àrùn ẹ̀ lọ mẹ́kà á ṣe wá fún akọ́lé fún ẹ ara mọ́tò fún ẹ ara ẹ̀ lọ lóyìnbó á kó gba àwọn ọmọ ẹ̀kọ́ ọmọdé kàwé lóyìnbó kó máa gbé bẹ̀ tí wọ́n á ṣe oríṣiríṣi àdéhùn fún wọ́n lè mú ṣẹ lóòótọ́ wọ́n lè má mú ṣẹ tó wá torí rẹ̀ tó gbé òótọ́ yẹn sínú tí ó lè sọ ó ṣì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà ó ṣì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà kódà ó lè ṣe odidi ìlú lọ́nà torí gbà míì máa ń bẹ tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì èèyàn mẹ́ta èèyàn mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á wá sí gàgà rẹ̀ han ẹni ẹyọ kan péré á wá rí òtítọ́ yẹn látòkè délẹ̀ tí kankan ò ní sákọ̀rọ̀ fún un tìrọ ẹni bẹ́ẹ̀ bá wá wò wípé àpárí kan má pa òun kan má ti òun mọ́lé kàn má sọ dìdàkudà kàn má lé òun kúrò nílùú kọ́ta má pọ̀ ọ wá fi òtítọ́ rẹ̀ sínú kò lè sọ ọ́ ọ wá fẹ́ ọkọ̀ dandan ni kú ẹgbọ́n ti sọ ní tí fi kọrin ọlọ́run kó fọ̀run kẹ́ ó ní bóyá sá lọ owó bóyá sá lọ owó bóyá sá lọ ọlá bóyá sá ní ilé bóyá sá ní mọ́tò dandan sani kú bóyá sá ní ilé bóyá sá lówó bóyá sá lọ́lá bóyá sá ní mọ́tò dandan sani kú kò sígbà tá à ní kú kò sígbà tá à ní kú dólè ní kú dandan ni túláàsì ní ká kú gbogbo ẹni tí wọn bá ti bí lọ́jọ́ tí wọn bá bí pé á pé wọ́n mọ́ o ọjọ́ kan náà tó bọ̀ tó tún wọn kí wípé ah, ẹ mà kú délé lágbájá ọlọ́run fọ̀run kẹ bó ṣe rí fún gbogbo e, abẹ̀mí nìyẹn kí wá lóde tá a máa bẹ̀rù kú tá à ní lè sọ òtítọ́ tá ò ní lè sọ òdodo tá a máa kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọnú igbó tá a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà. ah malam Subairu Muhammed ọwọ́ ayé ò tẹ̀yìn àmì àṣẹ ọwọ́ ayé ò ní tẹ̀ yín àmì àṣẹ ọwọ́ ayé ò ní tẹ̀ yín àmì àṣẹ ọlọ́run á dáàbò rẹ̀ tó nípọn ju ní lọ á dáàbò yín á dáàbò ìrìn àjò yín á dáàbò gbogbo ẹbí yín á dáàbò gbogbo dúkìá yín èyí tí mí èyí tí kò kí mí á dáàbò gbogbo yín lápapọ̀ gbogbo ológun ọ̀sán lápapọ̀ á dáàbò èmi náà mo ní sọ̀rọ̀ ya tàwọn tètè tó tó ń wo fídíò mi ẹ jẹ́ ká sàmì àṣẹ àmì àṣẹ amínà yárábì bàbá yìí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń ṣe bẹbẹ ó ń ṣe ó ṣe ju mẹ́wàá lọ bàbá yìí ń ṣe bẹbẹ ó ń gbìyànjú tí ẹ̀dá bá ń sòtítọ́ nǹkan kan ń bẹ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn èmi àdàlẹ̀ màmá dẹ̀dẹ̀ màmá láàyè wọn lè mọ̀ pé yí ọ̀pọ̀lọpọ̀ ó yí àwọn bàbá wa ó yí àwọn màmá wa ó yé gbogbo wa lápapọ̀ pátápátá àfi tàbá fẹ́ tẹ̀lé lókù ẹ má yẹ kí n tàn yín gbogbo ẹ̀dá tó bá ń sọ òtítọ́ tó ń sọ òdodo ẹ kí n tó tó sọ gbogbo ẹ̀dá tó ń sọ òtítọ́ tó ń sọ òdodo tó ń sọ bọ́rọ̀ sí rí gẹ́lẹ́ tí kò ṣàfikún tí kò ṣàyọkúrò tí kò wá wojú sọ̀rọ̀ tí kò wo pé lágbájá sẹ̀mí tàmẹ̀dó sọ sẹ̀mí ní fi ń rojọ́ bẹ́jọ́ ṣe rí gẹ́lẹ́ ló ṣe ń rò irú wọn máa nífọ̀kànbalẹ̀ irú wọn wọ́n máa nífọ̀kànbalẹ̀ dọjọ́ ọkú ni ọkàn wọn máa ń balẹ̀ pàtàkì ní kú dàbí èèyàn tá à ń rí i pé kú bọ̀ wá kò ní sá tọrọ mọ̀ pé dólè ní kú gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ń hùwà rere tó ń sọ òtítọ́ tó ń sọ òdodo tó dúró nídìí òtítọ́ tó dúró nídìí òdodo wọn kì í bẹ̀rù kú ó ń ṣe pé bóyá kan rí mọ́tò kan jẹ́ nàmọ́ lẹ́nu tí mo sọ o wọ́n gbàgbé ẹ̀ ọlọ́run ló lẹ̀ mí ẹ̀dá kan ò lè pẹ̀dá kan ẹ̀dá kan kò lè pa ẹ̀dá kan gbogbo ẹnu mo fi sọ ọlọ́run ló lẹ̀mí gbogbo wa bẹ́ẹ̀ ni mo tó fi ọ̀rọ̀ ẹnìkan kọ́gbọ́n gan ọ̀rọ̀ bàbá wa Chief doctor, Sunday Adeniyi Adeyemo aka Igboho Oòṣà gbàgà gbàgà gbàgà bàbá àgbàlagbà kí ọlọ́run kó lọ́ra ẹ̀mí kó fún yín lọ́pọ̀lọpọ̀ àlàáfíà kó fún yín ní ẹ̀mí gígùn kó fún yín nífọ̀kànbalẹ̀ tíyàn fi lo ilé ayé yìí ẹ fọwọ́ páwó ẹ fẹ́ rìgìjòbì ẹ wo nǹkan àràmàǹdà tíjọba àná ṣe fún bàbá wa yìí ṣùgbọ́n lórí òtítọ́ lórí òdodo lórí pé wọ́n ń jà fún gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ ìjà sọmọ Yorùbá nìkan torí wọ́n fẹ́ tún ilẹ̀ yìí tò ní tí wọ́n bá wá tún tò nísìnyí yọ̀ọ̀kan Yorùbá yọ̀ọ̀kan Ìgbò yọ̀ọ̀kan Haúsá yọ̀ọ̀kan gbogbo alápapọ̀ àtàlejò tó ń bá wa gbé pátápátá ẹ̀rí bẹ́ẹ̀ ẹ wá wo ojú tí wọ́n pa fún bàbá yìí mo wo fídíò náà ọjọ́ yẹn omi bọ́ lójú mi ẹkú ni wọ́n sun ọlọ́run ò jẹ́ kí wọ́n rí bàbá yìí mú bàbá gánjẹ máa ń sọ tẹ́lẹ̀ wípé mi ò lóògùn kankan o ọlọ́run ọba ni mo gbẹ́kẹ̀lé káwá pé ògùn wà ògùn ò sí ọlọ́run kó bàbá yìí yọ torí kí ni inú kan ọkàn kan òtítọ́ àtòdodo tí bàbá yìí sọ tọ́lẹ̀ dúró tì ọlọ́run ọba dẹ̀ tó máa kó yọ ní títí títí láé wọ́n á dàgbàlagbà wọ́n á fọwọ́ pa wọ́n á fèrè gidi obì ẹ wo bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti ń sọ òtítọ́ tó ń sọ òdodo wọn lè kú sípò ìkà bí kú bá dé tọlọ́run ni bí kú bá dé tọlọ́run ni ọlọ́run ló lẹ̀mí tó gbogbo ẹ̀dá ẹ jẹ́ ká wo ti bàbá yìí bàbá onínúure bàbá aláàánú akíkanjú èèyàn ni bàbá tó dúró ti òótọ́ tó lè sọ òótọ́ ẹ̀ lè wí ẹ̀ dẹ́rù òdẹ̀bá kílẹ̀rù fẹ́ bà fún ẹni tó bá ti ń sọ òtítọ́ tó ń sọ òdodo kí ló fẹ́ bẹ̀rù fún ta ló fẹ́ bẹ̀rù ta ló jọ ọlọ́run lọ nobody kò sí ẹnìkankan tó ju ọlọ́run ọba lọ so gbogbo ẹ̀dá tó bá dúró lórí òtítọ́ tó dúró lórí òdodo tí ò fi inú méjì báyàn lò ọwọ́ ayé ò lè tẹ́ ń ṣàlà ọlọ́run ló lẹ̀ ń bí kú bá dé tọ́ ọlọ́run ni so ni mo fi bá gbogbo Ògbómọ̀ṣọ́ mo tó bá yín dúpẹ lẹ́ẹ̀kan sí i ah! mo bá yín dúpẹ gbogbo ọ̀nà ọlọ́run fún yín lọ́mọ gidi ọlọ́run fún yín lọ́mọ gidi ẹ̀ ní fojú sunkún bàbá ìwúlò ò ní fojú sunkún yín ẹ̀tọ́ tẹ̀ wá ń jà fún láìpẹ́ láìjìnà jìnnà inṣàlá lágbára ti tóbi ọlọ́run ọba ẹ̀rẹ́tọ̀ yín yẹn gbà pẹ̀lú sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì ní síjà ọgbọ́n ni wọ́n ń dá gẹ́gẹ́ bí bàbá yìí ṣe sọ wọ́n fẹ́ kógun jalẹ̀ Yorùbá ni ogun ni wọ́n fẹ́ kó ni wọ́n fẹ́ kójà wá bí ọgbọ́n bí ọgbọ́n bí ète ni wọ́n fi wá kó àwọn ará bíwọ̀lú kò yẹ yín wọ́n da gbogbo ẹ̀rú ó dogun nìyẹn ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn kò dẹ̀ ní gbà fún wọn. gbogbo ojú bàbá yìí ń jà fún èmi fọ́lò bàbá yìí ọ̀rọ̀ wọn dẹ̀ yé mi dáadáa mo fi gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ pé ẹ kú oríire lórí ọba wa ọba sọ̀ǹbà bá wa Ghandi Orúmọgẹ́gẹ́ ẹ̀mí yín agùn ẹ fọwọ́ páwó ẹ fẹ́rẹ̀ ọlọ́run sí bàbá gbogbo ayé ìjọ mo bá yín dúpẹ́ mo bá yín gidi mo wá bẹ̀ yín lórúkọ ẹ dúró ti bàbá yìí digbidigbi ẹ yí bàbá ká ẹ yí wọn ká ẹ fọ ọkàn bàbá balẹ̀ ọkàn bàbá ti balẹ̀ ọ̀rẹ́dì ọlọ́run nìkan lọ́lẹ̀ mi ìjẹ́ ká gbà bẹ́ẹ̀ ẹ̀dá kan ò lè ṣẹrù bẹ̀dá kan ẹnìkan ò lè ṣẹrù bá ẹnìkan débi pé kó má lè sòtítọ́ ọ̀rọ̀ kó má lè sọ òdodo kí ló dé àwọn ah, bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo wọn ṣọ́ o wọn bá yín dúpẹ́ mo bá yẹ dúpẹ́ gbogbo ìgbà máa ń sàfihàn ṣàtúnṣe ṣàdúrà fún bàbá malam subair muhammed gbogbo ìgbà máa ń ṣàdúrà fún bàbá ìtorí wípé wọ́n dúró tán ni fún gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ojú ò ní tì yín bàbá ojú ò ní tì yín àmì àṣẹ ojú ò ní tì yín àmì àṣẹ ọlọ́run ní mú yín bàbá ọlọ́run ọba kò ní mú yín kò ní fà yín láwọn tó máa mú yín lọ́wọ́ ọlọ́run ní fà yín lé àwọn tó máa mú yín lọ́wọ́ kò wá ní jẹ́ kẹ́ ẹ fọwọ́ ara yín ṣera yín ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fọwọ́ ara yín ṣera yín bọ́bá mi yín sàmì gbogbo àmì àṣẹ mo gbé tó àbí mi bẹ́ẹ̀ náà ló ṣe máa rí mo fi ń kí gbogbo iye ọ̀rí Ògbómọ̀ṣọ́ yìí pé ah, a kú oríire a kú oríire a kú oríire mo máa ń bá yín yọ̀ gbogbo ìgbà ni irú àwọn tá à ń fẹ́ president nàìjíríà lélẹ́yìí <laughs> ah, nàìjíríà máa mọ́ nàìjíríà máa mọ́ ó máa tòrò kò sí wá ní tòrò ṣé bó ti tọ́nà ló sọnù lórílẹ̀‐èdè yìí kò sí tó ń fìyà jẹ wá ju wípé òtítọ́ àtòdodo ló sọnù kò sí tó ń kóyà jẹ wá òtítọ́ àti òdodo ni ló sọnù lórílẹ̀‐èdè yìí òtítọ́ àti òdodo ni ló sọnù kọ́nà kó wá ṣàánú gbogbo alápapọ̀ kó jẹ́ kó àtòdodo náà kó wọ Nàìjíríà padà pàtàkì jùlọ mo gba gbogbo ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́ kò ní pa Malam Zubair Muhammed fún yín bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí gbàtàlá ní àwọn tó para wọn ẹ̀ ṣe gan-an. <laughs>